ọ̀gá ẹ kú ìrọ̀lẹ́ sir. Yes sir, ẹ káàtàárọ̀ sir o. Ẹ wo ilá tí mo wá ká ni inu oko ńsìn. Óun ní, ilá tí ẹ̀ ń wò yìí sir, tí a bá fẹ́ rà lọ́jà sir, a máa ní eight hundred naira, eight hundred naira sí nine hundred. Bí nǹkan tí ẹ wò yìí, mò ń sọ pé eight hundred sí nine hundred, even one thousand. Bí mẹ́ta mẹ́ta ni wọ́n ń lé ní hundred hundred naira. Ẹ báyìí bíi mẹ́ta mẹ́ta ni wọ́n máa ń lé lé ọ̀rẹ́ ọ̀rẹ́ náírà, ẹ wò ó. Inú oko ni mo ti ká o. Ẹ wò ó. Ẹ rí i. Òun la fi ń gbéra láti ìgbà tí ilá yẹn ti jáde báyìí. So a kàn epo sí ni àti irú. Òun la rọra fi ń gbéra. Rọra, a kàn rọra wá epo, irú, eléyìí hmm. tó kù alábàámsá. So bá ṣe, bá ṣe nìyẹn o mileage ni Nàìjíríà gbà báyìí o ẹ̀rí àdẹ̀mọ́ lóore o adúpẹ́ o a mọ̀ lóore o ẹ̀yin náà lẹ jẹ́ ká rí irú rẹ̀ irú rẹ̀ oore gbà ní irú àkókò yìí báyìí mi ò tí èèyàn bá sá wọ̀ gan ni sà